ọjọ́ orí ń lọ ìgbà mi ń lọ àkókò mi ń lọ díẹ̀díẹ̀ ògo mi dà ògo mi dà o bàbá o ògo mi dà eliama kasata. mọ́mì dádì is your alteration that changes your situation. Male Makuri Kaba. Mo ń bọ̀ ní bí agbélébùú. Èmi àbọ̀jì jùlọ. Mo Mo rí àgbélébùú mi. Mo ọ̀dọ̀ àgùntàn Káfárì mo fira látàríba gbà méje sùn lónìí mọ́mí mo fẹ́ kó pe Jésù. mo fẹ́ kó pe o ìgbàgbọ́ mi dúró lórí ẹja tó mọ́mí ẹ má fi àdúrà ṣeré ẹ má mo fẹ́ kó pe Jésù ẹni tó ń fi wà láàyè rẹ̀ yọ ayé mi lẹ́nu Olúwa pa ẹni tó ń fi wà láàyè rẹ̀ tó fi ń yọ Olúwa ẹjẹ́ àtò tótó Jésù n kò gbẹ́kẹ̀lé o. nǹkan lẹ́yìn òru kọ́lá Jésù mọ́túrọ̀ lè káyíkà ṣáìdà kiri kàmọ́ kírísítà iná mìíràn yíyanrìn níyanrìn ló jẹ́ mo dúró lé kristi apáta ayérayé ilẹ̀ mìíràn bàbá ò iyanrìn ni gbàtí kékeré yín bá ti dún abẹ́lé wa nínú Jésù màdá iderudekele baruanaka mazederi wájú ìtẹ́ mo dúró lé krista pátá ẹ pe orúkọ jésù ah, ọlọ́run tó kọjá ẹni tí wọ́n ń wọ́lẹ̀ ah. mo fẹ́ kó pe orúkọ. mi bí olórí ogun lálẹ́ mo fẹ́ kó gbà all utterances alter ugly situation to become good All utterances alter ugly situations to become good ọ̀rọ̀ ẹnu rẹ máa yí ohun tí ò dá padà sóhun tó dá ọ̀rọ̀ ẹnu rẹ rírè ìjẹ́ mẹ́tẹ́lẹ́jẹ́ oore ọ̀fẹ́ rẹ kó yí padà ah ìwọ tó ti lọ́kọ sọ pé mo ti lọ́kọ begin to confess begin to confess ìwọ tó ti níwèé sọ pé mo máa change ẹ pé mo ti níwèé máa sọ pé mo ti níwèé ire mo kò jórí àṣírí mi ni pé èmi ò kì í sọ nǹkan burúkú ẹni bá ń sọ nǹkan burúkú ayé àdì burúkú ẹni bá ń pẹ̀gàn ayé àdì ẹ̀gàn elia makuri maskaira kabalia bẹ́ẹ̀ni bìrè ìjẹ mi ti lẹ́gùn wọrẹ ọ̀fẹ́ rẹ kò yí padà bó ti ń kí jiná létò ìdẹkọrọ mi kò níyẹ mo dúró lẹ́ẹ̀. Krista pata ilé mìíràn yíyanrìn níyanrìn lọ́jà mo dúró lé Krista pata ayérayé ilé mìíràn bàbá ò yíyanrìn ni gbàtí pé káyé bá ti dó. Abalewa, wa nínú Jésù ẹ ẹ pé orúkọ Jésù ẹni tó ń fi ìwà láàyè rẹ ju ayé mi lẹ́nu ẹni tó ń fi ìwà láàyè ẹ tó fi ń yọ ayé mi lẹ́nu ẹni tó ń fi ìwà láàyè rẹ ju ayé mi lẹ́nu olùwàjẹ́ wọgbó lọ àyàkàpọ̀ ẹjọ́ ẹ̀yin tẹ̀ ń di ayọ̀ mi yẹn gbàdúrà yìí ẹni tó ń fi ìwà láàyè ẹjọ́ ayé mi lẹ́nu olúwa wéṣì ẹ̀ olúwa wéṣì ẹ̀ olúwa ẹ sọ́ di àdúrà oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè eli amakuri bagasa eli amakuri mozotori ba yekere mokozotori nagabalabaka eleketeke bolima gezeteri ba eli amakuri mozotoria eli amakuri nekide mosa wà á fún mi ní bùkún àgbàyanu wà á fún mi ní bùkún àgbàyanu hmm. torí mo ti mọ̀ ọ́ Jésù wà á fún mi ní bùkún àgbàyanu lọ́dún yìí àìkàsídà ìkàtàìkàsáìdà ìkàtàìdàbọ̀húrìbà wà á fún mi ní bùkún àgbàyanu. Hey wàá fún mi ní bùkún àgbàyanu. Mm. torí mo ti mọ̀ ọ́ torí mo ti mọ̀ wà fún mi ní bùkún àgbàyanu lọ́dún yìí wà fún mi ní bùkún àgbàyanu wà fún mi ní bùkún àgbàyanu hmm. torí mo ti mọ̀ ọ́ Jésù wà fún mi ní bùkún àgbàyanu. Mm. lọ́dún yìí jésù olúwa wa wà pé orúkọ jésù ọlọ́run tó kọjá ẹni tí wọ́n ń wọlé á jà láyìíká mi bí olórí ogun makasa ọlọ́run tó kọjá ẹni tí wọ́n rí fín jà láyìíká mi bí olórí ogun ọlọ́run tó kọjá ẹni tó rí fín jà láyìíká mi bí olórí ogun jà láyìíká mi bí olórí ogun ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè. elia makuri mogozo doribaka ele mazende yeketelia ẹ̀fìyìn fọlọ́run gbogbo àgbáyé tirẹ̀ ló ń gbogbo láyé àtọ́run gbogbo lẹ́lẹ́dẹ̀ wọn òun lẹ́lẹ́dẹ̀ wọn kò sọ̀nà mìíràn òun lẹ́lẹ́dá wa yẹ́lí amakùnrin maskaya yẹ́lí makunde keteketekeba rende bali ke poli amakazide yeketa eketunde brede ke bali ke zedelia edeketele bradu keteketenda bradabaya lekere bozunde yekete nọwọ́ agbára rẹ bó ti ṣe lókè sí ọ̀nẹ́ nọwọ́ agbára rẹ bó ti ṣe ní yàrá òkè náwó agbára rẹ lónìí o mo fẹ́ rí ọ jésù olúwa wa wá pé jésù wá pé orúkọ jésù olúwa sọ orísun mi orísun mi tí ò sun ire rí máa ń lé bára gabalà orísun mi tí ò sun ire rí orísun mi tí ò sun ayọ̀ rí orísun mi tí ò sun ire rí orísun mi tí ò sun ayọ̀ rí Olúwa jẹ́ ó máa sun rí àti ayọ̀ látòrí lọ wàá pe orúkọ Jésù orísun mi tí ò sun àti ayọ̀ rí Olúwa ó bẹ̀rẹ̀ sí máa sun rí ayọ̀ orísun mi tí ò sun àti ayọ̀ rí jẹ́ kó máa sun ire jẹ́ kó máa sun ayọ̀ wá ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ wo ẹ fi yín fọ́lọ́run gbogbo àgbáyé tìrẹ ló ń gbogbo láyé àtọ̀run òun lẹ́lẹ́dà wá òun lẹ́lẹ́dà wá kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dá wa kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dá wa ẹ fi yín fọlọ́run gbogbo àgbáyé tìrẹ ló ń gbogbo láyé àtọ̀run òun lẹ́lẹ́dá wa òun hmm. lẹ́lẹ́dàá wa kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dàá wa mo fẹ́ kó pe Jésù. ó sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dàá wa ó sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dá wa kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dá wa bàbá mímọ́ Jésù mímọ́ má jẹ́njẹ́ bí ó torí pé mo wá sáyé bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o pe orúkọ Jésù mi tó dé yẹn. Mande braka sundori. ẹ pe orúkọ Jésù níbi tẹ́lẹ̀ yìí mande broko zete ya kapali bara máa fẹ́ kó pe Jésù elia makunda labaka ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń dà láàmì láàmú wà ní ẹ fàyè sílẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń dà láàmì láàmú ẹ fi ayé sílẹ̀ ẹ fi ayé sílẹ̀ ẹ fi ayé sílẹ̀ ẹ fi ayé sílẹ̀ ẹ jésù ẹ di àdúrà bẹ́ẹ̀ randa katoli bredeke bakasanda akataya eliadake bẹ́ẹ̀ jésù olúwa wa wàá pe orúkọ jésù wàá ní ẹ̀yin ègún ìdílé bàbá mi hmm, ẹ gbàdúrà yìí ẹ ẹ mọ́mì mo sọ fún ẹ if jesus never spoke that water would have swallowed him if jesus never spoke tí jésù ò bá sọ̀rọ̀ ìjì yẹn ò bá gbẹ̀mí. Always learn to speak the right word in the midst of wrong situation. Learn to speak right word. Tẹ́ ẹ bá rí pé negative negative negative negative ló sọ kò lè ṣe déédéé láyé. Káyé ni màá kó rí bàṣáyà. Mande baru adeke bori akasataria. Le brodo kudeke zataria. Rande baraga zide yeketa kabala. herando boroko zude yeke talia gbogbo ohun tí ò ti ṣe é ṣe látẹ̀yìnwá fún yín lórúkọ jésù ó di ṣíṣe lónìí. káyìí lẹ́mọ̀ kórè máa ṣe tẹ̀lé bàkàrà gbogbo ohun tí ò ti ṣe ṣe látẹ̀yìn lórúkọ jésù mo ló di ṣíṣe lónìí ohun tí ò ti ṣe é ṣe látẹ̀yìnwá mo ló di ṣíṣe lónìí bẹ́ẹ̀ ni Mm. Bene. olúwa ní kí nǹkan tí mò ń kọ́ lẹ́yìn olúwa ní kí n sọ fún ẹnìkan pé no condition is permanent your situation will change no condition is permanent your situation will change ìwọ tó gbàgbọ́ sọ pé àlè má kó sùn tó kàbàrà. àìmọye ọdún sẹ́yìn olúwa ní ká ẹ ronú ohun ẹyọ kan tó rò pé ti pẹ́ tí ò ṣeé ṣe mọ́ ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà yìí ohun tí ò ti ṣeé ṣe láìmọye ọdún sẹ́yìn mo fẹ́ kó ronú ohun ẹyọ kan ìwọ tó ṣì wà lórí agojọ ṣàmẹ ṣàmẹ ẹ jọ̀ọ́ kọ́má. ẹ jọ̀ọ́ ẹni tó pín ní kíní yẹn kó bá mi hàn pín ní ẹ̀ torí ọlọ́run let them unpin it let them unpin it mo fẹ́ rí àwọn tó ń ṣe àmì yẹn wàá pé ohun tí ò ti ṣe é ṣe láìmọye ọdún sẹ́yìn ah tí n bá ti ṣe tán mọ̀mí Stella ẹjọ́ ẹ pè mí. Elima kure ke para ẹ pé jésù ohun tí ò ti ṣe é ṣe láìmọye ọdún sẹ́yìn olúwa jẹ́ ó ṣe é ṣe fún mi lónìí wàá pé jésù lẹ́ẹ̀kan tó ohun tí ò ti ṣe é ṣe láìmọye ọdún sẹ́yìn ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ṣàmì o ohun tí ò ti ṣe é ṣe ah! ọmọ tí mi ò rí eliana kasaida ẹnìkan ó ń ṣe ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ ẹgbẹ́ ni mo rí olúwa ní kó wo òun ti mú ẹgbẹ́ yẹn jiná àìnàmọ̀ kúrí màsá ìdá kàpórí àá wọ́n fẹ́ bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ẹ̀nà ẹnìkan olúwa ni mo ti yí dànù o ẹ pé díẹ̀ ohun tí ò ti ṣe é ṣe láì mọye ọdún sẹ́yìn ohun tí ò ti ṣe é bẹ́ẹ̀ ni sà máa ń dábàrà àgá ohun tí ò ti ṣe é ṣe láìmọye ọdún sẹ́yìn ó olúwa ló ń fẹ́ ṣe lára ẹ fi yín fọ́n lọ́rùn gbogbo àgbáyé tìrẹ ló ń gbogbo láyé àtọ̀run ohun lẹ́lẹ́dàá wá. òun lẹ́lẹ́dàá kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dàá ẹ fìyìn fọlọ́run gbogbo àgbáyé tìrẹ ló ń gbogbo. láyé àtọ̀run òun lẹ́lẹ́dà wá òun lẹ́lẹ́dà wá ó sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dà wá mọ́mí ẹ pé orúkọ Jésù mi jáde. fi gbogbo agbára yín pè ande barukeze teke balagaba wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mọ́mì ohun gbogbo tó ti ṣòro ṣe láìmọye ọdún sẹ́yìn ohun gbogbo tó ti ṣòro ṣe láìmọye ọdún sẹ́yìn olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe láti òní ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oní oní oní oní oní ẹ fi kára pé ohun gbogbo tí o ti ṣe é ṣe láti àmọ́yé ọdún sẹ́yìn olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe ohun gbogbo tí o ti ṣe ṣe láì mọyé ọdún sẹ́yìn olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe ohun gbogbo tí o ti ṣe ṣe ọlọ́run láì mọye ọdún sẹ́yìn olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe ohun gbogbo tí o ti ṣe ṣe láì mọye ọdún sẹ́yìn wàá pe orúkọ jésù ohun gbogbo tó ti ṣòro ṣe láì mọyì ọdún sẹ́yìn olúwa bẹ̀rẹ̀ sí ní ṣe eliadaka ikapa. Jésù olúwa wa ìran tó ìran tí mo ti ní látẹ̀yìnwá tí ò ti ṣeé ṣe àwọn ìran tó ti di kò ṣeé ṣe látẹ̀yìnwá mali kezindeye keteke barakaba àwọn ìran tí ò ti ṣeé ṣe mọ́mí gbọ́dọ̀ kó gbàdúrà orí tí mo gbé wáyé orí ọba ní eh, ẹ̀dá tí mo yàn o ẹ̀dá pèsè ni ayé mi lọ́wọ́ ọ̀tún nìdá orí tí mo gbé wá wáyé orí ọba ní eh, ẹ̀dá tí mo yàn o. ẹ̀dá pèsè ní. orí tí mo gbé wáyé kédàbáyà kàbà orí ọba ní àìlímọ̀kọ́rí kàṣáyà ẹ̀dá tí mo yàn ó ẹ̀dá pèsè ní. gbáyé mi lọ́wọ́ àtúndá. Eli mokozoto lima kasanda ya kasa. Eli mokozoto nderia makasata. Eli mokozoto libre de kesenda ya kasata. Bẹ́ẹ̀ni, Jésù Olúwa wa, ẹ̀yin ẹ̀mí tó ń dà láàmì láàmù. Orí tí mo gbé wáyé, orí ọba ni ẹ̀dá tí mo yàn o ẹ̀dá pèsè ni gbàyé mi lọ́wọ́ àtúnidá orí tí mo gbé wáyé orí ọba ni ẹ̀dá tí mo yàn o àìkàsà ẹ̀dá pèsè ni gbàyé mi lọ́wọ́ àtúnidá ah ẹjọ́ ẹ ṣí à program yẹn ẹ fi yìn fọ́lọ́run gbogbo àgbáyé tìrẹ ló ń gbogbo láyé àtọ̀run òun lẹ́lẹ́dà wá òun eh, lẹ́lẹ́dà kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dà bàbá àgbà arúgbó ọjọ́ o ìwọ ló yá láti gba ògo yé ìwọ ló yẹ bàbá àgbà arúgbó ọjọ́ o ìwọ ló yá láti gba ògo ìwọ ló yẹ ẹ pè orúkọ Jésù wàá pè orúkọ Jésù ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń dà láàmì láàmù wà ló yẹ fàyè mi sílẹ̀ mọ́mì má fi ṣeré o ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń dà láàmì láàmì ẹ fàyè mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè gbogbo ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń dà àìsàn lè dà láàrẹ láàmú gbogbo ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń dà láàmì láàmú ó yẹ fi ayé mi sílẹ̀ lórúkọ jésù ẹ fi ayé mi sílẹ̀ lórúkọ jésù ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi mi sílẹ̀ ó tó gẹ́ fàyè mi sílẹ̀ o àjọdẹ́bí ni a ò ní jọ kúrò ogun ayé mi gbọ́ o fàyè mi sílẹ̀ ó tó gẹ́ fàáyé mi sílẹ̀ o ó tó gẹ́ fìlẹ mi sílẹ̀ o àjọ débi ni a ò ní kúrò okun ayé mi gbọ́ o fàáyé mi sílẹ̀ ó tó gẹ́ fàáyé mi sílẹ̀ o máa lè kìzeke bá rí àgàbà mi sílẹ̀ o àjọ dédé ni a ò níjọ kúrò ogun ayé mi gbọ́ o ayé mi sílẹ̀ ẹ pé orúkọ Jésù eliama kuni masata eliama kuni makasa ina gazinga gagaba eliama kuni mazederia oliama kuni makasa eliama kuni ba wà pé orúkọ Jésù gbogbo ohun tó ń bà mí nínú jẹ́ ó òbí. Oh, ẹ̀yin tẹ́ Samuel gbogbo ènìyàn gbòòrò jáde mo sì ń lọ́nu iṣẹ́ òróró yẹn with your anointing oil come with your anointing oil gbogbo ẹ̀yin tẹ́ sá gbogbo ènìyàn mo fẹ́ gbàdúrà rẹ come out with your anointing oil ẹ pé ẹ Jésù. gbogbo ohun tó ń bà mí nínú jẹ́ àìlọ́mọ yẹn ń bà ẹ́ nínú jẹ́ àìbímọ ń bà ẹ́ nínú jẹ́ àìlógo ń bà ẹ́ nínú jẹ́ mọ́mì mo fẹ́ kó pe orúkọ Jésù gbogbo ohun tó ń bà mí nínú jẹ́ gbogbo ohun tó ń bà mí nínú jẹ́ situation yẹn ń bà ẹ́ nínú jẹ́ ọ̀rọ̀ àti lọ́kọ yẹn ń bà ẹ́ nínú jẹ́ ọ̀rọ̀ àti láya yẹn ń bà ẹ́ nínú jẹ́ ọ̀rọ̀ àti níwọ̀ ìgbẹ́lú ń bà ẹ́ nínú jẹ́ o fẹ́ dé next level o mọ bó ṣe fẹ́ débẹ̀ o o dẹ̀ sọ fún ọlọ́run nìkan o eliana kazidegebọ ààrẹ mú ọ ọkàn rẹ pòrúurú sọ fún jésù nìkan sọ fún jésù sọ fún jésù òun lọ́rẹ́ tí o mọ̀ kò sí ọ̀rẹ́ tàbí iye kan bí rẹ sọ fún jésù nìkan sọ fún jésù sọ fún jésù òun lọ́rẹ́ tí o mọ̀ kò sí ọ̀rẹ́ tàbí iye kan bí rẹ sọ fún jésù nìkan sọ fún jésù sọ fún jésù ìbánújẹ́ dìpò ayọ̀ fún wọn. ẹ pé jésù gbogbo ohun tó ń bà mí nínú jẹ́ gbogbo ohun tó bà mí nínú jẹ́ débi olúwa sọ di ẹ̀yìn olúwa mọ́ mi gbogbo àdúrà o gbogbo ohun tó bà mí nínú jẹ́ débi làárọ̀ yìí olúwa sọ di ẹ̀yìn olúwa sọ di ẹ̀yìn olúwa sọ di ẹ̀yìn ẹ pariwo ẹ sọ àdúrà bẹ́ẹ̀ fún mi ní ẹ̀yìn ẹ̀rí o fún mi ní ẹ̀rí rẹ o fún mi ní ẹ̀rí rẹ o bàbá ohun gbogbo tó bà mí nínú jẹ́ débí ohun gbogbo tó bà mí nínú jẹ́ débí olúwa bá mi ṣẹ́gun ẹ̀ olúwa bá mi parí ẹ̀ olúwa bá mi parí ẹ̀ ohun gbogbo tó bà mí nínú jẹ́ débí jésù bá mi parí ẹ̀ olúwa bá mi parí ẹ̀ olúwa bá mi parí ẹ̀ olúwa bá mi parí ẹ̀ olúwa bá mi parí ẹ̀ blanket Dairi bokuri baskai. Fomeni are. Fomeni ario. Fomeni arira o. Fomeni arira o baba. Jésù Olúwa wa wá pé Yes, gbogbo ohun tó ń bà mí nínú jẹ́. Gbogbo ohun tó ń bà mí mọ́mí mo fẹ́ kó pe orúkọ jésù elia makareba kíní kan bá ẹ nínú jẹ kíní mọ́mì wàá sọ́dọ̀ jésù máa ṣe dúró ọ̀rọ̀ rẹ ló ti fọ̀nà wá ó dúró ní àárín wa lónìí ó wí pẹ̀lẹ́pẹ̀ wá. yípadé wáyé ọjà àyọ bọ́kàn wá bá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tá ó sì wá pẹ̀lú rẹ̀ Jésù. nílé ayérayé yípadà wáyé ó jẹ́ àyọ̀ ọkàn wa bá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ a ó sì wà pẹ̀lú rẹ̀ nílé ayérayé. ìpadà wáyé ọjà àyọ́. wọ́n tán wá bàbọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ a ó sì wà ẹ̀lúra Jésù nílé ayérayé. ìpàdé wáyé ọjà ayọ̀ bọ́kàn wá má bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ a ó sì wà pẹ̀lú rẹ Jésù nílé ayérayé ìpàdé wáyé ọjà ayọ̀.

parí ìbànújẹ́ tí mo gbé débí elima kasandaya kaba olúwa parí ìbànújẹ́ tí mo gbé débí. ọlọ́run ayérayé o ẹ pa wàá pé jésù lẹ́ẹ̀mẹ́ta parí ìbànújẹ́ tí mo gbé bí parí ìbànújẹ́ tí mo gbé débí parí ìbànújẹ́ tí mo gbé débí olúwa parí ìbànújẹ́ tí mo gbé débí ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè láginjù ni bàbá ti gbọ́gbé wọn láginjù ni bàbá ti gbọ́gbé wọn àwọn ọmọ ìsírẹ́lì wọ́n kígbe láginjù láàgbèjù ni bàbá ti dá wọn lọ́lá jésù olúwa wa níbi tó o ti parí ìbànújẹ́ ìṣáájú olúwa parí ìbànújẹ́ tèmi náà láàárọ̀ níbi tó o ti parí ìbànújẹ́ àwọn ará ìṣáájú olúwa parí ìbànújẹ́ tèmi náà láàárọ̀ níbi tó o ti parí ìbànújẹ́ àwọn ará ìṣáájú olúwa parí ìbànújẹ́ tèmi náà láàrọ̀ níbi tó o ti parí ìbànújẹ́ àwọn ará ìṣáájú olúwa parí ìbànújẹ́ tèmi náà láàrọ̀ olúwa parí ẹkún tèmi náà láàrọ̀ olúwa parí òṣè tèmi náà láàrọ̀ yìí ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè ẹ fi dára gbà ẹ fi dára gbà ẹ fi dára gbà ẹ fi dára gbà. Jésù Olúwa wa mọ́mì ẹ pe orúkọ ẹ na òróró yìí sókè Olúwa tí òróró yìí bọnú ẹ̀jẹ̀ rẹ o thank you Lord Olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbogbò. nítorí ìwọ ni ó dá ohun gbogbo olúwa ìwọ ni ó yẹ olúwa ìwọ ni ó yẹ láti gbá gbogbo ògo. létore ẹ̀yin ni ó dáa ohun gbogbo olúwa ìwọ ni ó yẹ má jọba lọ olúwa àndébàkàsà má jọba lọ olúwa mọ́mí àti dábì tí n bá ti ṣetán lálẹ́ yìí títí ilẹ̀ máa fi ṣú lónìí ẹ̀yin tẹ́ ń jẹ́ Sámúẹ́lì àti Olúwakẹ́mi Olúwa lẹ máa pè mí lẹ́yọ kọ̀ọ̀kan sáàmù tí n bá fún ẹ ló máa ka òróró yìí sí sáàmù tí n bá fún ẹ ló máa kà sínú òróró bẹ́ẹ̀ ni tó bá orí wọ́sàpù ni kò pè mí sí o orí wọ́sàpù ni kò pè mí sí o mo fẹ́ kó gbàdúrà mi ò mọ nàìjíríà nọ́mbà mi ní ìbá fún ẹ i don't know my nigeria number offhand mi ò mú nàìjíríà nọ́mbà tí mò ń lò wá amen jẹ́ ti ẹ̀ wò náà bẹ́ẹ̀ ni jẹ́ ń wò wàá pè mí mọ́mì ohun tí mo gbọ́ nìyẹn i'm coming jẹ́ ń wò bóyá máa lọ́ bíi. bẹ́ẹ̀ ni wa pe pé bẹ́ẹ̀ ni mo fẹ́ pe nàìjíríà nọ́mbà yẹn fún ẹ tó o bá rí mi gẹ̀ẹ́tì màá kàn fún ẹ ní sáàmù ni ọ̀pọ̀ tó ti ń pè mí tán rí mi gẹ̀ẹ́tì ayé náà mà kò rí bá zèké gabori magasa magasata yes yes let me give you the number bẹ́ẹ̀ mo ń bọ̀ mọ́mì mo pe orúkọ jésù mi tó dé tí n bá ti ṣe tán nọ́mbà tó máa pè mí sí nìyẹn. bẹ́ẹ̀ni mo fẹ́ kó pe orúkọ jésù ẹnìkan kó bá mi táìpù nọ́mbà yẹn zero seven zero six four two two one seven five one ẹjọ ẹnìkan kó bá mi táìpù nọ́mbà yẹn nọ́mbà tó máa pè mí sí nìyẹn máa fún ẹ ní sam tó máa lò fún òróró yìí àwọn tó ń jẹ́ Olúwakẹ́mi different sam ni máa fún yín different sam ni máa fún yín o mo ti kọ gbogbo sam yẹn lẹ̀ síbí gbogbo sam yẹn ló ti wà ń bí báyìí bó ṣe máa lò different sam ni máa fún yín different sam ni máa fún yín deep man bẹ abroko satakaba lagaragabagaba lambagabagaba librokosotoria eliamakazadagaba. La dagadogo boria gazanda lia baria gazanda lembrogo zotoliba elia makazanda mambro diaka zide yeka irege boria makazanda lia elia makunde geba libro zude ye elia magaba different psalm ni ma fún yín different psalm ẹ pè orúkọ Jésù zero seven zero six four two two seventeen fifty zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one bẹ́ẹ̀ ni mọ́mí ẹ pé orúkọ Jésù mi tẹ̀lé parí ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débi làwọn mọ́mì ó gbé ìbànújẹ́ kan débi o ó gbé wàhálà kan débi ó gbé ìṣòro kan débi mọ́mì àdúrà ní kọ́kọ́rọ́ parí ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débi lónìí wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta olúwa parí ìbànújẹ́ yìí ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débi olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ alẹ́ mọ́gọ́sọ torí mi ìbànújẹ́ àti wàhálà tí mo gbẹ́dẹ́ bí olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ ìbànújẹ́ àti wàhálà tí mo gbẹ́dẹ́ bí olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ ìbànújẹ́ àti wàhálà tí mo gbẹ́dẹ́ bí ọlọ́run parí ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà lẹ́yìn mi ò bàbá ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà ẹ jẹun jẹ́ ó padà lẹ́yìn mi o bàbá ẹ jẹun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà ẹ jẹun tẹ́ ó padà lẹ́yìn mi o bàbá Jésù Olúwa wa ẹ̀yin ẹ̀mí àìlè àkáwé máa kúrè wá sí gbogbo ẹ̀yin ẹ pé Jésù ikú tó pa Lásárù ká bàbá lára àìsàn tó ṣe lásàrù ká bàbá lára mọ́mí ò pẹ́ <laughs> mo fẹ́ kó gbàdúrà yẹn dáadáa ó mo fẹ́ wo mi ò rántí orí yẹn dáadáa mọ́ ó mọ́mí mo fẹ́ kó pé o. jọ ìwọ tó bá rántí orí yẹn bá mi kọ́ dáadáa ikú tó pa lásàrò ká bàbá lára àìsàn tó ṣe lásàrò ká bàbá lára. Hey, eh, mo fẹ́ kó gbà ó tóònù kẹta ní Jésù o jẹ́ kí ayé mi ká jẹ́ kí ọ̀rọ̀ mi ká ọ lára jẹ́ kí ọ̀rọ̀ mi ká ọ lára. wàhálà màkórè bàkàsà ikú tó pa Lásárù ká bàbá lára bẹ́ẹ̀ni ikú tó pa àìsàn tó ṣe Lásárù ká lára ọ̀rọ̀ ayé mi ò Jésù jẹ́ ó ká ọ lára ikú tó pa Lásárù ká lára àìsàn tó ṣe Lásárù ká lára máa ń débò ọ̀rọ̀ ayé mi ò Jésù jẹ́ ó ká ọ lára mo fẹ́ kó o pe Jésù mo fẹ́ kó o pe ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń bà mí nínú jẹ́ ó yẹ jáde láàrọ̀ ẹ̀yin ẹ̀mí ìbànújẹ́ ìbànújẹ́ oṣooṣù ìbànújẹ́ ọdọọdún ìbànújẹ́ ìgbàdégbà wà ní ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè ẹ̀yin ẹ̀mí bànújẹ́ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ̀yin ẹ̀mí bànújẹ́ lórúkọ Jésù ẹ fi ayé mi sílẹ̀ ẹ ayé mi sílẹ̀ ẹ ayé mi sílẹ̀ ẹ̀yin ẹ̀mí bànújẹ́ ẹ ayé mi sílẹ̀ ẹ ayé mi sílẹ̀ ẹ ayé mi sílẹ̀ Jésù olúwa wa ikú tó pa lásàrò kábàbà lára àìsàn tó ṣe lásàrò kábàbà lára ayé mi ò jésù jẹ́ ó ká ọ lára wàá pe orúkọ jésù ikú tó pa lásàrò kábàbà àìsàn tó ṣe lásàrò ká bàbá lára ọ máa ń dára kàbàlàgà bó ṣe kẹlẹ lẹ́ńbrokozo tó kẹ bá lè gàbà ele brakaba lè kẹ bó so torí à. ẹ fi yín fọ́lọ́run gbogbo àgbáyé. tìrẹ ń gbogbo láyé àtọ̀run ikú tó pa Lásárù ká lára àìsàn tó ṣe Lásárù ká lára ọ̀rọ̀ ayé mi ò Jésù jẹ́ ó ká ọ lára wàá pe orúkọ Jésù ẹ̀yin ẹ̀mí abaninínú jẹ́ ó yẹ fi ayé mi sílẹ̀ ẹ̀yin ẹ̀mí abani nínú jẹ́ wàá pe orúkọ Jésù wàá ní fi ayé mi sílẹ̀ ẹ̀yin ẹ̀mí abani nínú jẹ́ àyíkàsá ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń ba iṣẹ́ mi nínú jẹ́ ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń ba ilé mi nínú jẹ́ ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń ba ilé kasúdà yàkàbà mọ́mì ẹ pé o tó bá dẹ̀ wọ́n ẹ kó má pè é ẹ̀mí yẹn sọ fún ẹ pé tá a bá kúkú pé dáàdì wọn ò ní gbé ẹ̀mí tó fẹ́ bà tiẹ̀ jẹ́ nù màmá kan pè mí lánàá wọ́n ní kàn tí wọ́n lólúwa kàn ní jẹ́ ń try ni ó dẹ̀ gẹ́ẹ̀tì lọ́wọ́ kan bẹ́ẹ̀ zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one ẹ pè Jésù níbi tẹ́ ẹ dé yẹn ẹ̀mí tó ń ba iṣẹ́ mi nínú jẹ́ wà ló yẹ jáde ẹ̀mí tó ń ba iṣẹ́ mi nínú jẹ́ mọ́mì mo fẹ́ kó pe ọ́ olúwa ti ẹ̀mí yẹn jáde gbogbo àwọn ẹ̀mí wàá pé tó ń ba iṣẹ́ mi nínú jẹ́ olúwa ti ẹ̀mí yẹn jáde olúwa ti jáde olúwa ti jáde ẹ̀sọ́ di àdúrà bẹ́ẹ̀ yẹ́n ní àmàkùnrin máa ṣàyẹ̀. yiliama kulima zotoliama maolima zanda yekete lima gazatalia mande blogo zundo lima gozodoliama gazadaya rene mogozodoliama gazatalia maolima zende yekete liama gaboria rekede limo gozunde liama gazandalia mazondo limo gozodoliama magazada eliama kunde rimo zunde yeketelia lebrozunde yeketende brada bosa ele amakunde rimozutoriaba inde brogozuteriaba gaba mazende yeketeriaba jésù olúwa wa mo fẹ́ kó pe orúkọ jésù ẹ̀mí abaninínú jẹ́ wà ní jáde nínú ayé mi ẹ̀mí abani nínú jẹ́ jáde nínú ayé mi ẹ̀mí tó ń ba iṣẹ́ mi nínú jẹ́ ẹ̀mí tó ń ba ìgbéyàwó mi nínú jẹ́ ẹ̀mí tó ń ba ayé mi nínú jẹ́ wàá ní jáde nínú ayé mi jáde nínú ayé mi jáde nínú ayé mi jáde nínú ayé mi ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè jésù olúwa wa ẹ̀mí tó ń ba ìrìn àjò mi nínú jẹ́ bẹ́ẹ̀ni ẹ̀mí tó ń ba ìrìn àjò mi nínú jẹ́ wà ní jáde ọjọ́ pé ẹ̀mí tó ń ba ìrìn àjò máa ṣí à program màmá mo fẹ́ kó ṣí à program yẹn lẹ́ẹ̀mejì méjì sí mo fẹ́ kó ṣí à program yẹn lẹ́ẹ̀mejì méjì sí mo fẹ́ kó o ṣíà prógrámù yẹn lẹ́ẹ̀mejì méjì mo fẹ́ kó o ṣíà prógrámù yẹn lẹ́ẹ̀mejì méjì mo fẹ́ kó o ṣíà prógrámù yẹn lẹ́ẹ̀mejì méjì mo fẹ́ kó o ṣíà prógrámù yẹn lẹ́ẹ̀mejì méjì ẹ̀mí tó ń ba ìrìn àjò mi nínú jẹ́ ẹ̀mí tó ń ba ìrìn àjò mi nínú jẹ́ ẹ̀mí tó ń ba ìrìn àjò mi nínú jẹ́ olúwa lé ẹ̀mí yẹn jáde ẹ̀yin ẹ̀mí mo fẹ́ kó pé jésù tẹ́ ń ba ìrìn àjò mi nínú jẹ́ wàá ní lórúkọ jésù ó yẹ ẹ jáde lórúkọ jésù mo ní kẹ́ ẹ máa ṣíà programu. yẹn ẹ jọ̀ọ́ ẹ máa ṣíà prógrámù yẹn àwọn twenty seven péré ló sì ṣíà prógrámù yẹn àwọn twenty seven ló sì ṣíà prógrámù yẹn àwọn twenty seven ló sì ṣíà prógrámù yẹn àwọn twenty seven ló sì ṣe program. yẹn àwọn twenty seven ló sì ṣe àprogramu àwọn twenty seven ló sì ṣe àprogramu àwọn twenty seven ló sì ṣe program. yẹn àwọn twenty seven ló sì ṣe program. yẹn àwọn twenty seven ló sì ṣe ikú tó pa Lásárù ká bá ba lára àìsàn tó ṣe lásàrò ká bàbá lára ọ̀rọ̀ ayé mi o Jésù jẹ́ ó ká ọ lára. mo fẹ́ kó pe orúkọ Jésù nítorí mo fẹ́ kó pe orúkọ Jésù mi tó dé yẹn mo fẹ́ kó pe orúkọ Jésù mi tó dé yẹn mo fẹ́ kó pe orúkọ Jésù mi tó dé mo fẹ́ kó fi pé mo fẹ́ kó fún gbogbo tó wà nínú ọkọ ẹ pé ikú tó pa Lásárù kábàbà lára ikú tó pa Lásárù kábàbà lára ọ̀rọ̀ ayé mi o Jésù jẹ́ ó ká ọ lára ẹ fi yín fọ́lọ́run gbogbo àgbáyé tirẹ̀ ló ń gbogbo láyé àtọ̀run òun lẹ́lẹ́dàá wa òun lẹ́lẹ́dàá wa ó sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dá wa mọ́mì ẹ̀tú ẹ̀ ibikíbi tí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ lé mi lórí olúwa lọ tú mi lẹ̀ bẹ́ẹ̀ ibikíbi tí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ lé mi lórí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ lémi lórí. Eh, Jésù lọ tú mi lẹ́bẹ̀. Ibikíbi tó ti sowọ́pọ̀ lémi lórí. Olúwa lọ tú mi lẹ́bẹ̀. Jésù lọ tú mi lẹ́bẹ̀. Ibikíbi tó ti sowọ́pọ̀ lémi lórí. Olúwa lọ tú mi lẹ́bẹ̀. Olúwa lọ tú mi lẹ́bẹ̀. Olúwa lọ tú mi lẹ́bẹ̀ olúwa lọ tú mi lẹ́mẹ̀ ibikíbi tó ti sowọ́pọ̀ fún ibi ibikíbi tó ti sowọ́pọ̀ fún ẹkún ibikíbi tó ti sowọ́pọ̀ fún wàhálà olúwa lọ tú mi lẹ̀ ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ ó yá fìtara pé fìtara pé fìtara pé fìtara pé eliamakuri mazandalima ibikíbi tó ti sowọ́pọ̀ lémi lórí màá rí màkà sílẹ̀ yẹ́kẹ̀tẹ̀ yẹn limro gozunde yeketelia makulima elia makulima zotolia magazagaria ibikíbi tán ti sowọ́pọ̀ lé mi lórí ibikíbi tán ti sowọ́pọ̀ lé mi lórí ibikíbi tán ti sowọ́pọ̀ lé mi lórí ọlọ́run má jẹ̀mú ọ́ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè elia makunde re mosuteria bagaba elia makunde rine mozundo yeketeria jésù olúwa wa wàá pe orúkọ jésù lórí ogun tí mo bá débí ọlọ́run ṣàánú fún mi lórí ogun tí mo bá débí ọlọ́run ṣàánú fún mi wáyé àhán ẹ pé jésù ẹni tó wà nídìí ìyà tó ń jẹ mí ọlọ́run jẹ́ fàyè sílẹ̀ ẹni tó wà nídìí ìyà èlé abagabara máa ń bára gàba balégàba máa ń bradaga balagadaga ibrozu adagababa máa so tekete libragaba lemba satari amagazataka èlé abagaba lebosoto indara abagazeteke brokozotoria ibrodokobozotoria emagazadali abagaba ele mokosondo libragaba le kadabaragabalagaba le keborokobosotoriba ẹ pe orúkọ Jésù ẹni tó wà nídìí ìyà tó ń jẹ mí ẹni tó ń bẹ nídìí ìyà tó ń jẹ mí ẹni tó wà nídìí ìyà tó ń jẹ mí ẹni tó wà nídìí ìyà tó ń jẹ mí Olúwa ẹ Ọlọ́run gba agbára ẹ olúwa gba agbára lọ́wọ́ ẹ ẹnikẹ́ni tó wà nídìí ìyà tó ń jẹ mí olúwa bá mi gba agbára lọ́wọ́ ẹ ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè jésù olúwa wa ee ọlọ́run gba ayé mi lọ́wọ́ ẹni tó gba orí ọlá lọ́wọ́ mi gba ayé mi lọ́wọ́ ẹni wọ́n ti èlé àkàbà síta òróró ìsìta orí tí mo gbé wáyé orí ọba ní ẹ̀dá tí mo yàn o ẹ̀dá apèsè ni gba ayé mi lọ́wọ́ àtúnidá wàá pe orúkọ Jésù olúwa gbọnú òróró yìí o gbogbo májèlé ikú tó ń bẹ lára mi ayára máa kò sí ẹnìkan lọ ṣe operation fibroid ní nàìjíríà ó dẹ̀ gbàbẹ̀ kú má jèlé kú ni kì í ṣe nǹkan tó yẹ kó pààyàn bẹ́ẹ̀ ni fibroid ló lọ ṣe ó dẹ̀ gbàbẹ̀ kú kì í bẹ́ẹ̀ ni máa dalẹ̀ olúwarẹ́nìkan wà mẹ́yìn àwọn tó ń wò lókè ó máa padà jù wọ́n lọ àwọn tó ń wò lókè ó máa padà jù wọ́n lọ àwọn tó ń wò lókè tó ń wò bí ọlọ́run ó máa padà jù wọn lọ ikú tó pa lásàrò àbàbà lára àìsàn tó pa lásàrò àbàbà lára ọ̀rọ̀ ayé mi o Jésù jẹ́ ó ká ọ lára. ikú tó pa lásàrò ká bàbá lára àìsàn tó pa lásàrò ká bàbá lára ọ̀rọ̀ ayé mi o Jésù jẹ́ ó ká ọ lára. bẹ́ẹ̀ ni and ni ẹnìkan sẹ́ẹ̀dì testimony sí mi ní o.